nabini rúbà kọ́ọ̀rì ìkùrán wọ́n kùrán yẹn àn. nínú pẹ́pẹ́ àwọn tí wọ́n ka kùrán kì í bí kùrán ní gbàdúgbẹ́ ni ó ń ṣépè fún wọn kọ́lọ́kọ́sọ wà bẹ́ẹ̀. ìgbẹ́ nínú àwọn oníbí díà wọ́n ti ẹ̀kọ́ gẹ́ jíjìdá nílẹ̀ haúsá nílẹ̀ haúsá tí wọ́n ti gẹ́ ni tí wọ́n wá kùrán ni wọ́n ha gan kùrán ẹ̀yìn yorùbá kùrán ni kùrán ni táwọn haúsá ọlọ́kadà pàápàá jùlọ láwọn ẹbí kan nílẹ̀ haúsá bí àwọn mẹ̀dúgbòrò yẹn àwọn gan máa ń gbà pé àwọn ọ̀dọ́ àwọn làwọn ní kùránì àwọn làwọn ní kùránì ó rí ọlọ́padà lórí ọ̀kadà yóò máa da kùránì fún ìwà àfáà lulẹ̀ yorùbá kò tó bẹ́ẹ̀ ó dúró ní kìí sàwọn kìí sàwọn àkàlẹ́mú o àkàlẹ́mú bíi tèmi àti ẹ̀kọ́ o àwọn àwọn ìhà tó ṣe kéde tó dúró tó dúró jìdà bẹ́ẹ̀ náà wà ní káàkiri àgbáyé wọ́n ha lójú méjèèjì àmọ́ tòun ti bẹ́ àgbọ́yìn tí ń bẹ́ bí ó ṣe kéde òye wọn ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ kéèyàn gbàgbọ́ yìí kan ó lọ ẹ̀dùkọ́ tiẹ̀ wàá hà lọ ọ̀gbọ́n kọ́ ọ máa wà á gbàgbọ́ yìí rẹ̀ torí pé kò sí nǹkan kan bí yàn torí àti pé àbùwọ̀n rẹ̀ rà ọlọ́run ṣe ló ní mímọ́ òun ló sì gba àdìsí ànábìwájú òun ló sì sọ ọ́ jù àmọ́ kò túmọ̀ sí pé òun ló nímọ̀ jù òun kọ́ ló nímọ̀ jù náà sọ àbá àmọ́ tòun ti bẹ́ẹ̀ kan yìí ìṣẹ́ ọlọ́run bá sọ báyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pé. mani ìtàsàlà fún ma àtàlùjùmọ̀. mani ìtàsàlà ẹnikẹ́ni tó bá wẹ̀ lọ́jọ́ lọ́jọ́ jimá ẹnikẹ́ni tó bá wẹ̀ mani ìtàsàlà kìí ṣe ìwẹ̀ tó wẹ̀ láàárọ̀ láàárọ̀ ni ń sọ tó ọ̀rọ̀ àpólẹ̀ ìwẹ̀ tó wà wẹ̀ ewé kankan yàtọ̀ sí tọ́wọ́ àlọ́ ti wẹ̀ là mọ́lẹ̀ kásàlà ẹni tó bá wẹ̀wẹ̀ tẹ́sí sọ fún pé kọ́ wẹ̀ tá a pè ní gbólójúmọ́ à kí ló fi jẹ́ bá tọ́wọ́ wẹ̀ jimá ìwé jimá yìí kàgbóṣù lè jẹ́ náà bá ọ̀dà ẹ̀jẹ̀ bí ìwẹ̀ jẹ́ nígbà tá a máa ń wẹ̀ ni àwọn ìwẹ̀ èyí tó ṣe pé ẹ̀sìn mú wá fún wa gbogbo ẹ̀ pátápátá ọ̀nà kan náà là á máa gbà tá a fi máa wẹ̀ àníyàn nìkan ní máa yàtọ̀ àníyàn nìkan ní máa ṣe kẹ́ni ní máa yàtọ̀ anábìrin ẹni tó bá wẹ̀ lọ́jọ́ jimá àsìkò láwọn awẹ̀ wò ìgbà wo gan láwẹ̀ lọ́jọ́ jimá ipò wo gan ni ìwẹ̀ yìí wà. ìwọ tá lẹ́kọ̀ọ́ ta ní kan nínú àwọn ẹ̀kọ́ nǹkan ìròyìn jìnnà a kọ́ mi pé ìdájọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn àbá kan òun ni pé ọ̀ràn ẹ̀yìn ni káwẹ̀ lọ́dọ̀ ẹ̀yìn ni káwẹ̀ lọ́dọ̀ torí pé òkè àdéṣe kìí ṣe ọlọ́ọ̀bà kan sọ ọbẹ̀ ọ̀sọ̀bá yìí pé lásìkò yà ọmọ àlejò wa wàjẹ́bọ́n alákùnlé mọ̀tẹ́lẹ̀mí òjísé ọlọ́run ọba ní ìmọ̀ àwẹ̀ lọ́jọ́ jimá ọ̀rẹ́ èèyàn lọ́jẹ́ fún gbogbo ẹni tó bá ti bàlágà ọ̀rẹ́ èèyàn lọ́jẹ́ fún wọn àwọn wo la ń sọ àwọn ọkùnrin ní o kìí sóbìnrin torí pé ìrìn tí wọ́n sọ̀rọ̀ yẹn fún àmọ́ tóbìnrin náà bá wẹ̀ sáà fún ládàá bá ní fún ládàá á fún ládàá ọ̀ràn yẹn ni ló fi jẹ́ sí pé ní gbogbo wa mélòó yín ní ń wẹ̀ mélòó yín ní ń wẹ̀wẹ̀ jímọ̀ ẹlòmíì gan ọ̀ràn ti wẹ̀wẹ̀ ojúmọ́ gan délé pé àwọn ẹ̀wẹ̀ jìnnà. eléyìí sì ní gbogbo mùsùlùmí tó bá dá nǹkan mọ̀ lọ́gbọ́dọ̀ wẹ̀ lọ́jọ́ ọdínmọ̀ gbogbo wọn lọ́gbọ́dọ̀ wẹ̀ pàápàá jùlọ ẹni tọ́jú ọkùnrin tó ti bàlágà ìwọ́n mú ẹ̀kọ́ iṣẹ́ ṣé wọ́n lu ẹ̀kọ́ yẹn ẹ̀mẹ́yìn lọ́mọ ẹ̀ tí ọ̀kà á torí pé kò ní túmọ̀ sí i ọ̀ràn yẹn ní o lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì kan ọ̀ràn yẹn sì ló gbọ́dọ̀ jẹ́ irúgbó àrínà ọ̀sán abàtò fílẹ̀ tó ló wọ̀ wẹ̀ àníbi tí wọ́n ní wà á dé bóun ọ̀ràn yẹn lọ́jẹ́ ìwé táwọn náà ní tọ́ka sí i ìgbà wo láwẹ̀ síwèé ọjọ́ jimá ni àbíwẹ̀ jimá. ìwé ọjọ́ jimá ni kì í ṣe wẹ̀ jimá àwọn tí wọ́n ní wẹ̀ ọjọ́ jimá ni wọ́n ní anytime tá a bá wẹ̀ ọjọ́ jimá àti wẹ̀ ẹ́ anytime tá a ṣe kẹ́ni àti wẹ̀ ẹ́ ah, pé ọba wẹ kó tó di gbọ́ ọ lọ ọba wẹ lẹ́yìn jímọ̀ kọ́nà ọba wẹ nírọ̀lẹ́ láti fẹ́ fáwọn lẹ kó ti wẹ̀ ẹ́ nù wọ́n torí pé ìwé ọjọ́ jímọ̀ sí ọjọ́ jímọ̀ wa àwọn bí àwọn sọ̀rọ̀ yìí àwọn àbá sọ̀rọ̀ yìí àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. máa rí àwọn ọ̀gọ̀rọ̀ àwọn àbá tí wọ́n ní nù kìí sọ̀rọ̀ ìwé jìnnà ni kìí ṣèwé ọjọ́ ó túmọ̀ sí pé jẹ́ bá wẹ̀ púpọ̀ lásìkò tí ó rí torí pé ìwé jìnnà ni kìí ṣèwé ọjọ́ jìnnà àsìkò láwọn àwẹ̀ àsìkò tá a gbọ́dọ̀ wẹ̀ àwọn tí wọ́n níbi ọjọ́ jìnnà yìí ọ̀rọ̀ méjì ni wọ́n tó sọ. So kan ní gbogbo ẹni tí ó bá wẹ̀ fún ọjọ́ tí ó wẹ̀ fún jọ tí ó wẹ̀ fún jimá ṣàfùlà àwọn tí wọ́n ní jimá láwẹ̀ fún ọ̀rọ̀ méjì ni wọ́n sọ wọ́n ní gbogbo ẹni tí ó bá wẹ̀ fún jimá náà àsìkò jimá gbọ́dọ̀ súnmọ́ àsìkò jọba lọ́mọ láti gbọ́dọ̀ sí kíni ọgbọ̀rọ̀ súnmọ́ kó tó wẹ̀ ẹ́ àmọ́ ìyẹn ò ṣe kíni òun náà lẹ́rìí tó fẹsẹ̀ rinlẹ̀ àlùmọ̀ẹ́ gbogbo ẹni tí ó bá wẹ̀ táàlù fájàre bá ti yọ ó ṣe kíni tó bá wẹ̀wẹ̀ yẹn nígbà yẹn ó ti wẹ̀wẹ̀ tó ti wẹ̀wẹ̀ jìnnà torí pé àwọn ní ìtọ́ni òru ní ọ̀wẹ̀ mọ́júmọ́ mọ̀tàbẹ́bí lè sọ ó ní gọ́sùlù yẹ́wò màlẹ́jọ́mọ́ àbíkálà pé gọ́sùlù yẹ́wò màlẹ́jọ́mọ́ ìwé ọjọ́ jimá sẹ́gbọ́dún làlá ni pé kò ní kíni kò ní lẹ́yìn láti yìí ìwọ́tọ̀ bá wẹ̀ ẹ́ ṣe jí lágbo márùn-ún tó ní à ah, ní tó ti lọ bí sọ́jà rẹ̀ bí ẹjọ́ ọmọ jíjáde láago márùn táwọn fàájà ti ní ọwọ́ wẹ̀ ń bá wọn ọjọ́ jimá lànà pé kò pé ní òòrò jimá gbọdọ̀ yọ ìyẹn ni pé àsìkò tá a lè kí òun yìí tó bá ti wọlé tó ti bọ́ sọ́dọ̀ jimá ó wẹ̀wẹ̀ yìí ti wá wẹ̀ èyí tó wẹ̀ yìí náà ni ọmọ ọba àpadà wá kírun lẹ́yìn aago méjì irun tí mo ń jọ yẹn èyí tó ti wọ̀ ti gbé àbáwọn tí wọ́n ní iná ọ̀rọ̀ tí ní pé tá a bá lọ tí mo wẹ̀ wọ́n ló tó mi wẹ̀. rí pé ìyẹn ò lẹ́yìn àti pé ìnira ńlá ní jẹ́ mùsùlùmí ó tó ti wá jáde sì sí pẹjúmù lè níbi ọjà yín èyí tí pẹjúmù tiẹ̀ wà bẹ́ẹ̀ gan wọ́n tẹ́lẹ̀ bí kọ́sọ́bà ti dúró gan òun retí kí wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ kó kùsẹ́jú márùn tí mọ́mọ́ buhari kó tó bá lọ fẹ́ ṣe kẹ́ni lọ fẹ́ fi ọjà lẹ̀ tí wọ́n ló tún lọ bẹ̀ wẹ̀ òwe lọ́wọ́ yẹn kò ní kò ní rọrùn fún ọ torí ẹ̀ ní pé gbogbo ẹni tó bá wẹ̀wẹ̀ yìí láàárọ̀ nígbà táwọn gbàjáre bá ti yọ kọba àṣọ lẹ́yìn ìgbà yẹn kọba àṣọ lẹ́yìn ìgbà yẹn ó láǹfààní àti ṣèkẹ́ni láti gbà pé òun ti wẹ̀ ó sì láǹfààní àti jẹ́ kan nínú àwọn mùsùlùmí tí wọ́n mú àṣẹ ọlọ́run ọba ṣe lásìkò yìí eléyìí jẹ́ àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ èyí tó bá ìran jimoh lọ. tó mà. gbọ́n ma àtàlẹ́ jimoh lẹ́yìn ìgbà yìí tọ́wọ́wẹ̀ pẹ́ ẹ̀yà arábìnrin lọ súnmọ̀ ó túmọ̀ sí pé ó lè pẹ́ sígbà tọ́wẹ̀ súnmọ̀ torí pé ìtumọ̀ súnmọ̀ lọ́dọ̀ àwọn àfihàn lédè lárúbáwá tó jẹ́ sí pé nígbà wọn fẹ́ sọ̀rọ̀ sẹ̀ríà a máa ń wo bí lédè ṣe ń sọ̀rọ̀ rẹ̀ ká tó ìtú torí pé ọ̀rọ̀ sẹ̀ríà wa èdè lárúbáwá ni wọ́n fi kọ́ lọ́dọ̀ àwọn àfihàn lédè lárúbáwá lọ́dọ̀ àfihàn tá a ní súnmọ̀ yòófin ló tẹ̀rẹ̀ tì í bá wọ́n tààrà ọ̀hìn. wọ́n gbà pé tá a bá lo gbólóhùn tó ń mà àǹfààní pé eléyìí síwájú kí eléyìí tó ṣẹlẹ̀ ìyẹn tó ìta àṣà síwájú yẹn òun náà ọkọ̀ wáyé kí mi ò lọ́sẹ̀ kẹ́ni. dẹ̀ tí mi bá wá ṣẹlẹ̀ yẹn náà wọ́n gbọ́dọ̀ ní distance láàrin ara wọn wọ́n ti kẹ́ni. distance gbọ́dọ̀ wà láàrin wọn yẹn ni pé àsìkò tó kù díẹ̀ máa ń ṣe kí ni kí ń wà lẹ́yìn wọn torí ẹ arábìnrin wọn tó bá wọlé ọjọ́ jimá ta sàlàyé lórí ẹ yẹn fún ma àtàlẹ jimá lẹ́yìn ìgbà yẹn wá wá sí jimá yẹn ni pé àtàsọlá àtàlẹ jimá ọwọ́ àwa bi tí wọ́n ti ń kírun jimá wọ́n pa sọ̀láàtù rẹ nù ó ti yé sọ̀láàtù lè jó mú wa ní ntọ́wà bẹ̀ pé fún ma àtà sọ̀láàtà lè jó mọ́ àgbóyè tó wà bẹ̀ lẹ́yìn ìgbà yẹn ọwọ́ àwa bi tí ó ti kírun. Jima, ọ̀sọ́là máa tó di ọ̀làwù. bó ṣe dé mọ́ṣáláṣí kò dùn kókó máa bá kẹ́gùn o. ẹ gbọ́ kó kọ́ máa rojọ́ káàkiri náà kó máa wá wọn káàkiri nu kíláàsì mẹ́rin àbí kó máa ṣàròyé. bó ṣe dé jìmà báyìí tó sàlùwà látàn àbótìsàlà láti lé ká sàlùwà láti lé yẹn lórí orí fún wa torí pé gbogbo ẹ̀sìn tá a bá gbé láti lé táàbì dé mọ́sálásí wọ́n mọ̀ kọ́lá dálẹ̀ fún wa wọ́n mọ̀ kọ́lá dálẹ̀ fún wa wọ́n sì máa pa àwọn àṣìṣe wa rẹ̀ bàbá fi gbọ́dọ̀ láàrin àkà tá a bá ń gbósì wọ́n mọ̀ pàṣẹ rẹ̀ tọ́ káàkiri ẹ̀ lọ́wọ́ adébọ́n lásán náà ṣàlùwàlá tọ́ba sọ̀rọ̀ látàn àbójútó láti lé sókùnmọ́ wa rojọ́ ni àbẹ́ ọmọ kó tó lè pé wàá gbéná fílà gbó hmm. kó tó balá dá ìyẹn lójú méjèèjì ànábì ni fúnma àtàlù mọ́sídá bó ṣe dé mọ́síláṣí àlùjọ́mọ́ bó ṣe dé jùmọ̀ o fàṣọwà ọba kírun ànábì ló fà ìtumọ̀ fáàsì nínú ìdè lárúbáwá òun ni pé yòfèrè tẹ̀rẹ̀tẹ̀ bá wà tààkì bá òun máa ń ṣe wá láǹfààní pé ká tó nǹkan tẹ̀léra wọn pé eléyìí ta ọkọ̀ wí ló síwájú eléyìí ta wí náà lọ tẹ̀lé àmọ́ kété tẹ́lẹ̀ yìí ṣẹṣẹlẹ̀ lélẹ́yìn náà ṣèkínni lélẹ́yìn ọ̀ṣẹlẹ̀ kò ní sálàkú láàrin. bọ́lá ti dé mọ́síláṣí kò ní máa lọ rọjọ́ o kí ló sì ọbẹ̀ sí máa kírun ni tọ́ ọ̀tọ́ wá bẹ̀rẹ̀ mi. máa kó dèrò láàmú. ọwọ́ fàṣọ́ lànà kó dèrò láàmú ọwọ́ kí irun èyí tá a kádàrà fún ó kí irun ìyá ọjọ́ ni tá a kádàrà fún ó túmọ̀ sí pé kò sí náfìlà pé ìwọ tó bá kọ́dé yìí bọ́lá jọ jùmọ̀ o àbótí ẹ̀ dé gbẹ́yìn kí wọ́n mú tó bẹ̀rẹ̀ tó tó bá ibi bá ti yẹ náfìlà mẹ́rin kan stọ́ọ̀pù rẹ̀ kò sí àgọ́ ibà yìí kò sí pé tó bá dé mọ́lá sí tó bá ti wá kí mẹ́rin tán o lè jòkó kọ́mọ kọ́mọ kakurani àbí kọ́mọ ṣe kàmí lọ máa kó dèrà láwù ìtọ́nà wọn bá ti kàkọ́ọ̀lẹ̀ rẹ̀ fún ọ kó kì í lọ́jọ́ jimá báyìí nínú ọdún báyìí lóṣù báyìí lásìkò báyìí nǹkan yẹn ló ṣe kéde àkọọ́lẹ̀ tọ́lọ́ ti kọ́ kalẹ̀ tipọ́tipọ́ yẹn kánàdá tó ti kọ́ láti bíi fifty thousand years síwájú kó tó dáyé. ọlọ́run ti kọ́ pé jọ́ jíwọ̀ báyìí nẹ́fìlà báyìí ni wòkì ẹni tí ó sì ní kí tí ó fi kú tí ò ní kí nẹ́fìlà tá a sọ ìṣíwájú ọlọ́run ti mọ̀ ọlọ́mọṣẹ́ ti wá bẹ́ẹ̀ gbogbo ọ̀tá kó sí bẹ́ẹ̀ kó sọ pé ìdánilẹ́kọ̀ọ́ kò ní já wá sí tọ́ ọlọ́mọṣẹ́ àṣọ wa mẹ́ o bó ti jẹ́ pé tó bá jẹ́ mọ́ mu kótóbà òun lè má tiẹ̀ rí ṣe òun lè má kálóhun ní jẹ́ kútúbà àjímọ̀ lójoojúmọ́ ó lè máa rí ṣe torí pé kò ní dé mọ́tàlásí síwájú lẹ́yìn ló ṣe kí ni ọjọ́ fún wọn kọ́ àmọ́ ọdún jímọ̀ kan tó sinmi jímọ̀ mẹ́wàá àbótú tó kí mi náà tọrọ kọ́lọ́hún kọ́ fún ọ wá kọ́ fún ọ bóyá torí pé iṣẹ́ tó máa ń ṣe èmi náà wọ mọ́tíláṣí látàgọ́ mẹ́wàá lọ. tó kí tó bá rọrùn fún un wà á túmọ̀ sí pé ẹgbẹ́ bá a ti sọ pé tó bá ti kíkà kó stọ́ọ̀pù yẹn hmm. ọmọ kí lọ tí ó bèrè ọ wọ́n lè kí nọ́fìlà mẹ́wàá kó tó yẹ èmi lè kí twenty kó tó rẹ̀ nítorí bá kálukó kí tó bèrè ẹni kó wá gbé kùránì nígbà yẹn kó má fi dákẹ́ rárá kùránì ò sínú tí ẹ̀sìn ní á kà síwájú gbà yẹn o àmọ́ tó bá ti rí ọ láti yan náà fílà kò sí tó burú kó ṣe kíni kọ́ ọmọ dákùrà nìka tó bá jẹ́ pé kọ̀ọ̀kan wá rí ọ ó sì tó bá kùránì fẹ́ kọ́ bá kùránì yẹn bí náà fílà kùránì tá a ké bí náà fílà lóore ju ìta kí ní ìta náà fílà lọ kọ́mọ kí bẹ́ẹ̀ eléyìí lẹ́sìn retí lọ́dọ̀ rẹ̀ ẹni bí ó kí twenty ẹni bí ó kí fifty àmọ́ kì í ṣe àlá àlá àlá àlá àlá inú yìí ń o wàá kí wàá farabalẹ̀ wàá ké sóra tó gùn tó bá se muhammad tí o bá sì rọrùn fẹ́ kọ́ ka sórí gbàtọ́ ha sórí pé kùránì wọn mú yàn sí. ok ilé ìjẹ́ ká mọ̀ pé ìrún jimá kò ní náfìlà síwájú orí bí àdábìyẹn ni máa kó dèrà láwù náfìlà tá à ń kí yẹn kí ẹ ṣe fún ìjimá fún pé ìsìláàmù kẹ̀gbẹ́ kalẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ jimá ni kì í ṣe náfìlà sọ̀lá pé wọn á. àmọ́ àwọn tí ń ṣe lẹ́yìn lónìí wọ́n ṣe kí ni wọ́n á kéré gàjí dà gbogbo àwọn tí ń ṣe tí ń rí ṣe ọlọ́ba àṣà wọn lẹ́sàn-án rẹ̀ mọ́tò wọn tọrọ àwọn olóbi lé lẹ́yìn o. eléyìí súnmọ́ ni o ṣe ọ̀ràn yẹn bí tẹ̀ sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ìwọ́n tó wá rí súnmọ́ eléyìí ṣe òun náà lè má rí mi ṣe torí àwọn tí ò lè ṣe má ṣe kí ni wọn bù wọn àwọn náà rí súnà méje tí wọn náà ò lè ṣe. arábìnrin tó bá sọ ojú mélòó ojú sọ́dún ní lára bí yẹn wáyé odi méjì náà. fún ma ansata. nígbà tó wá kírun tó ké wá tó mọ̀ lẹ́yìn ìgbà yìí tí màá mú bẹ̀rẹ̀ kótóbà ansata pariwo ẹlòmí ọ̀sọ̀rọ̀ gbà mí kò sì ní í ṣe kí ni kò ní í farabalẹ̀ kò ní sọ̀rọ̀ àmọ́ kò ní fa àmọ́ farabalẹ̀ ó lẹ́sìn kò máa kò máa kò máa jòkó lẹ́mìí wọn akọ́sọ́ àwọn da jòkó orúkọ tí káwọn tó wọn ju rẹ̀ gan àwọn tó wà lẹ́yìn rẹ̀ gan wọn ò ní gbá kókó lẹ́yìn tí ń ṣe báyìí ẹbí kọ́ ló fi máa dìde kọ́ máa nàró ẹbí kọ́ máa lọ́kọ́ máa bọ̀ ṣe bẹ́ẹ̀ ó farabalẹ̀ níbi tọ́wọ́ hatta yakhruju al-imamu min khutubatihi. báyìí ló ṣe wà lẹ́ni tó dákẹ́ rẹ́rẹ́ tó dákẹ́ jẹ́jẹ́ lẹ́ni tó lísìn títí tí màámu fi parí kútúbà rẹ̀ títí tí màámu fi ṣẹ́gẹ́ni fi parí kútúbà rẹ̀ báyìí ló ṣe wà. yẹnni kíkọ sọ̀rọ̀ rárá sọ́sìmọ̀ bá nàbí ìlú tó bá sọ̀rọ̀ lásìkò láti kútúbà rẹ̀ kí lọ́sọ̀rọ̀ sí i ẹ kọ́ni pápádé láta ó ti kó sí o ó ti ṣe lójúmọ́ rẹ̀ ní sàárà wọ́n tó sọ̀rọ̀ nígbà tí wọ́n mú ṣe kútúbà lọ́wọ́ ẹlòmíì tó wá ní ti kọjá lọ́tún wá pariwo pé yarí sí subhana lásìkò kútúbà ẹgbẹ́ yìí máa ń lásì àsìkò yìí náà máa gba iṣẹ́ ìrìnlá iṣẹ́ ìrìnlá táwọn ọ̀ṣẹ́ kàbákàmá táwọn ẹ̀yìn ṣe iṣẹ́ ìrìnlá yọmọ wá káàkiri àwọn yọmọ wá láàrin àwọn jẹmọ káàkiri tó ṣe pé anábìrin nìkan ti ń láàrin jẹmọ lọ níjọ ọdún máa jọ kan anábìrin ní eight days gbogbo níbi tó dé o fakọdé àádá ìta ó ti sáwọn mùsùlùmí sùdá ọ̀hún tẹ̀wọ́n lérí bá wọ́n wá ń láàrin òun lọ ó ti wọ́n sùdá ikú ẹni tó bá ṣe mùsùlùmí sùtá ó ṣe kẹ́ni ó sàmẹ́mí sùtá tó bá sàmẹ́mí sùtá kí ló ṣe ọ̀sẹ̀ náà sùtá. yòókù ó jẹ́ ikọ̀ dáa níjọ́ jimá kọ́mọ láàrin àwọn èèyàn lọ kọlọ́gbọ́dọ̀ jòkó wájú àyàfi táyé bá wà níbẹ̀ táwọn èèyàn sì bí pẹ̀lú pé ẹ̀kọ́ náà kọ́ ọmọ bó ṣe kọjá àwọn akẹ́kọ̀ọ́ ló ní àwọn èèyàn láàkó tó dọ̀rùn ọ̀gbọ̀dọ̀ síbẹ̀ anábì wa rẹ kó lísìn títí tí màmú ṣe kẹ́ni tí ó fi parí kótó bá rẹ̀ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn afáwọn sọ pé tó fi parí kótó bá rẹ̀ yìí wọ́n ní ṣe kótó bá méjèèjì ni àbí kótóbà alákọ̀ọ́kọ́ ara ẹni tó gbà pé kótóbà méjèèjì ni tó fi parí méjèèjì ara ẹni tó tó fi parí alákọ̀ọ́kọ́ tó fi bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì pé kò sí ń tọ́ta kó pé láàrin kútúbà àkọ́kọ́ àti tẹ́lẹ̀ kejì ẹni tó jí ọlé kan náà síwájú kan tó parí kútúbà tó sì lè sọ̀rọ̀ wọ́n lè dárísọ́ fún kí sọ́ra rẹ̀ wọ́n lè tọ́ ọdún ilé kan náà láàrin àsìkò tí àgbọ̀yé bá so láàrin àsìkò èyí tí màánù fi jòkó láàrin kútúbà kan sí ìkejì ipò olùsẹ́gẹ́ni olùsọ̀rọ̀ wọ́n ní kó torí pé kíni ànábì ní àtàyẹ fún àlìmọ́ kótóbà tàwọ̀ tí mo mú ìpa kótóbà rẹ̀ alákọ̀ọ́kọ́ àìgbà tó bá fi wájú òkú yẹn náà wọ́n náà lè ṣe kíni o lè sọ̀rọ̀ tó bá ní bùkátà sí bó ti jẹ́ pé ìtọ́ dáa jù ní ká tún mọ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn tẹ́lẹ̀ tó sọ fún wa pé tí n parí kótóbà méjèèjì ni o láàrin yìí àǹfààní lálàkàn bẹ́ẹ̀ nípa pé àwọn àfáà mú jáde pé ẹni tó bá ṣe kó tó bà ó ti yé ẹni bá wọ́n kí ni ẹni tó bá ṣe kó tó bà òun náà ló lè jẹ́ ni ó kírun ẹni tó bá ṣe kó tó bà ní ọ̀sẹ̀ kírun ìyẹn ni súnmọ́ onígbà náà bẹ́ẹ̀ ni àtàyẹ̀ fòrògàdì ìmáàmù kótóbákà àtàyẹ fúrugolo ìmáàmù kótóbákà tí màmú parí kótóbá rẹ àyẹ̀kẹ́ màmú tí ó kéré òkú wa ó náà lè kéde náà ni ó kéré kótóbá wọn ni èyí ẹ gángan ló ṣe súnlé súnlá ẹ máa ní bẹ́ẹ̀ láti kọ́ lónìí ọ̀tọ̀ ní ẹjọ́ ìṣe kótóbá ọ̀tọ̀ ní ẹjọ́ ìṣe kéde tí ó kéré ìmọ̀ sọ̀rọ̀ láyé kò bá súnlá mu àmọ́ tá a bá ṣe sí wọ́n lérò wọn ò ọmọ agbẹnujáde náà lásán wọn jọ tọtọ bá rí wọn pé bàbá ló kírun ọmọ ló ṣe kótóbá nígbà tí bàbá ọmọ kéwù ó sì fẹ́ jẹ mọ́mú túláàsì bàbá wa kírun ọmọ ṣe kótóbá ìdíbò wa fún jáde kíláàsì nínú ìwé ìbọn náà wà ní kírun ara n ò ṣe súnà ni kò túmọ̀ sí pé wọn ò nírun ẹ̀mí ọ̀dà tí wọn bá wá ṣe kótóbá kan wọ́n á kópa gbèrò dúró wọ́n sì ká mọ̀ lọ́wọ́ olùkọ́ bàbá dé iṣu alágbẹ̀gùn ọba wa síbi ọmọ jáde ni ẹlòmí ọ̀pọ̀ ọbẹ̀ àbí àdójọ́ ìṣàlọ̀ alátọ́ tá a bá lè dókòwò ìṣàlọ̀ alátọ́ oge ń tá a bá lè dúró kí wọ́n mọ̀ tí ẹlòmíín síbẹ̀ kó kírun fún wa torí pé ó sóòlù ó tẹ̀lé pé ọmọ kátó ní ìrìn olúwa àmọ́ táwọn mọ́mù tí wọ́n máa ń lò fún wọn tí a wá sórí nígbà kan ọmọ kátó ní ìrìn olúwa yìí bẹ́ẹ̀ àjọ jímọ̀ bẹ́ẹ̀ ní ìjà máa ń jẹ ní fún òfin ní só àmọ́ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó tó lè dúró bí káàmà àbí wọn tẹ̀sí bí káàmà tán ìmọ̀mù ti gbóhùn dúró ó jáde kẹ́lẹ́ bí ó kéwù fún ọ eléyìí ni tí ó wà nínú ẹ̀sìn wa náà. fún mọ ìsọ́ni máa. tọ́ ó tún wá gbọ́ kótóbà kan dáadáa ó wá kírun pẹ̀lú mọ́mú yẹn ó kírun pẹ̀lú ẹni tó ṣe kótóbà kan. له ما بينه وبين الجمعة الأخرى أنا بني موسى فرج فرعني بيه غفر له موسى فرج فرعني بيه أنا سأفرج الله الله ليس فرج yóò kájú kó ń bí ẹsẹ̀ rẹ̀ yóò kájú kó ń bẹ̀ ní ìwò bẹ̀ máa láàrin jímọ̀ tó kí yẹn àti jímọ̀ tó ṣe kíni tó síwájú hmm. ó kúrò lọ́tà láti ní àbá àbú ìrẹ́ra pé o ó ní alábì ní láàrin jímọ̀ kan àti jímọ̀ mi kọ̀dákọ̀ jímọ̀ tó jẹ́ ṣé jímọ̀ tó lọ ní àbí èyí tí ń bọ̀ lọ́nà òsàkóríkì ẹ̀sẹ̀ rẹ̀ fún ọ̀rọ̀ méjì làwọn àfẹ́ ẹ̀sìn sọ. So ara àwọn tí wọ́n ní jimọ̀ ti ń bọ̀ ni ara àwọn tí wọ́n ní jimọ̀ ti àmì ètò súnmọ́ ni pé jimọ̀ kan lọ ni torí pé yẹn lẹ́rìí tó súnmọ́ bẹ́ẹ̀ pàtàkì bíi ni pé asọ̀làwà tó lọ́kàn wọlé jọmọ̀ á ìlànà ìjọmọ̀ á wọ́n rọ̀mọ̀dọ́nà ìlà rọ̀mọ̀dọ́nà mọ́kà fìràn tó lè máa bẹ́yìn àbọ̀nà. arábìnrin kéèyàn kí wọn kàtí márùn kó ké jimá kasi jimá mi kó ké gba ramadana kasi ramadana mi àwọn kan yìí máa ń pa ẹsẹ rẹ ni ajẹ́ kó jimá tọ́ lọ ni wọ́n ti yé kéésì ilé bàbá ní káfí lé ilẹ̀ dáadáa torí ẹ ẹsẹ̀ tó ti sọ láti jimá tó ti lọ àti jimá ilé ìtọ́ wá ṣe dáadáa yìí ó ti yé tó ti gbogbo sẹ́yìn ọlọ́run ṣàforíjì rẹ̀ fún ọlọ́run ṣe àforíjì rẹ̀ fún ọ nírọ̀ tọ àwọn afá tó wá ní pé tọ sí kímọ̀ tọ́ lọ́hún ṣé yóò kí ni àbí òní kí sódì yẹn bá kí kímọ̀ tọ́ lọ náà tó wá kí kímọ̀ ilé tó ṣe gbogbo àwọn àwọn ọ̀nà táwọn ẹbí gbà yìí ṣé yóò lè ládàá là kò ní ní ọ gbọdọ̀ kí kímọ̀ tọ́ náà tí o bá tiẹ̀ já sí pé ní ó ṣe àwọn ẹ̀kọ́ tọ̀hún yẹn àmọ́ gbọdọ̀ kí jímọ̀ tí tọ́ lọ bàbá àwọn ládàá rẹ̀. tọ́ ọlọ́run sàmúlí jẹ́ ẹ̀sẹ̀ lóòótọ́ irú ẹ̀sẹ̀ wo a ní àwọn ẹ̀sẹ̀ ńláńlá a sì ní àwọn ẹ̀sẹ̀ kéékèèké ẹ̀rí ẹ̀sìn nu ìsìláàmù dá púpọ̀ bá ọ̀láì kọ́lọ̀jà lè ṣe kalẹ̀ ìsìláàmù lẹ́sẹ̀ ńláńlá ó tún lẹ́sẹ̀ kéékèèké àwọn atawẹ́wẹ́ ẹ̀sẹ̀ tó yẹ pé òun ò ní ti gbé ọwọ́ náà àmọ́ òun dà gẹ́gẹ́ bí kí la lè pẹ́ o bí àwọn àtẹ̀gùndébi ńlá tó ṣe tó tọ́ba tó yẹ ilé ìjọba sọ́ra rẹ ọmọbìnrin dé ibi ńláńlá sàbúrò àti ọlọ́bìnrin lọ́bìnrin ní sítọ́ ń wo tọrọ náà jùmọ̀ àfọ́nkẹ́ tó tún lọ́ọ́ dòkó gbà torí tiwọn torí tiwọn ó ti kí n tọ́lá sáré jáde síta kò torí ọlọ́run jáde tàbọ̀ lẹ́yìn tó fẹ́ lọ pàdé ó kàn fẹ́ wọ ìyàbọ̀ ti ń lọ lọ́lọ́ kàn fẹ́ wọ tọ́ èyí ti ṣe yẹ wíwò tó mú yẹ kí ń dáwò ń dẹ́ tàbí kéèké wò kéèké ohun tí ọba tètè wá sọ́ra rẹ̀ yóò ṣe kí ni yọ lọ ńlá torí pé ẹ̀sìn méjì tẹ́lẹ̀ yẹn bá fi dún ní mọ̀ ní máa ń di ńláńlá níjọ́ tó tẹ̀lé àwọn sábà ti sọ olùwọ́n tó bá yẹ yóò di ńlá èyí yóò di ńlá kátó wá ní pé ó tiẹ̀ lè padà gbé ọ lọ bí ńlá gangan nígbà tó wọ olóyè tó ṣe kíní kábàkà ya ni mẹ́rin ọkàn nígbà ni o ti rò pé ọfẹ́ jòkó tẹ́lẹ̀ pé mo kàn ti rí wò lásán yóò kàn jẹjẹ tẹ̀lé díẹ̀ kí tiẹ̀ bá sọ̀rọ̀ bí ayé tiẹ̀ gbà ó ti yé yọba ti sí wò ó sì bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ọba kan tó ní pé ìyábọ̀ náà tó ń wò ń fa àmọ́ ìgbà jẹ́ gbà tèmi sá bẹ́ẹ̀ ni ọmọ wo tara ẹ̀ ní òfòwò ó gbọ́dọ̀ àwọn ọ̀dọ́ sí òun ó sì mọ̀ gbéra aláàpá kí lájò kó ń tọ̀ sí wọn ọmọ pé tọ́mọ ló wọ́n fún nù gbádùn ní ìyàwó jẹ́ kó mi dáadáa ọlọ́kọ̀sọ wa bẹ̀rẹ̀. bọ́ ẹsẹ̀ kéékèèké ọwọ́ ẹsẹ̀ ńlá ń bẹ bẹ́ẹ̀ náà ni ẹbọ kéékèèké ń bẹ ẹbọ ńláńlá wà ẹbọ kéékèèké ń bẹ ẹbọ kéékèèké. ẹ̀bùn ńláńlá wa kọ́dà mọ̀nàfì kéèké ń bẹ mọ̀nàfì kì mbe ńláńlá ń bẹ lómi jẹ́ pàwọn tí gbogbo mídíà kófúrò ni àwọn sọ fún wọn pé kófúrò gèbèrè kékeré ń bẹ gèbèrè ńláńlá ń bẹ tó bá dúró gbogbo mídíà kófúrò ni ajẹ́bójẹ́ ni ọ yẹ kí tiẹ̀ bọ́ sábẹ́ kékeré ń jọ kékeré ó sì bọ́ àmọ́ àwọn tí wọ́n gbàgbé ni wọ́n ti dàrú wọ́n ní gbogbo gbogbo bíbí àtọ́jọ́ kúkúrú yìí náà abẹ́ ńlá rẹ̀ ṣe kíni yóò mọ̀ ẹ̀ a àá ìyẹn sì mọ́ á parọ́ wọ́ báyìí. ẹ bá rẹ̀ nìkan ó di pòfẹ́sọ̀ àbí ó túmọ̀ sí pé ó ti ka sẹ́kọ́ndì ó ti ka yunifásitì ó ti gba mástà ó ti gba dọ́kítọ́rẹ̀tì ọwọ́ lẹ́nìkan náà wà ní ara ah, ah, pòfẹ́sọ̀ mi àwọn ni tó máa ma gbogbo àwọn tí wọ́n ta jamiu àti wọn professor ni wọ́n o tẹ́kọ̀ ló wọ́n professor saudi lòun professor nigeria fẹsẹ̀ kanu professor saudi wa ni lòun wa and professor saudi yẹn lẹ́ẹ̀kan náà professor ni wọ́n ah no ọgbọ́n ọ̀gbẹ́ ó ti gé ni ó ti ní bachelor síwájú àbí kí lè mọ̀ pé ẹ bachelor kí yẹn of science ó ti ní síwájú ó ti wá ní master ó ti tó ní kíni ó ti ní doctorate kó tó wá di professor. tó ń bá tiẹ̀ gbé ọkọ̀ gan tó máa gbé ni tó máa gbé ọkọ̀ ajẹ́ pé tó ṣe ọwọ́ ti tí tó o bá ṣe wọ́ọ̀tì kó o fún ní professor ọ̀hún ní sẹ́kìnì kó o ní fún ọ torí ẹni tó bá lẹ́sẹ̀ kan tẹ́sẹ̀ rẹ̀ ọ̀bá tí ìwọ́ ti kó fúru ajẹ́ pé yọ̀ ọ̀kọ́ bọ́ sí kinní náà yọ̀ ọ̀kọ́ bọ́ sí kúfúrú kékeré náà kó tó bọ́ sí kúfúrú láńlá. ẹlòmíì ń kọ̀wé lẹ́ẹ̀kan náà tí ó gba dókítà lẹ́ẹ̀kan náà tí ò ní ṣe wọ́n fún dókítà lẹ́ẹ̀kan náà ìwé yẹn wọ́n kàn ní pọ́ lágbàá ni wọ́n ní mástà ní sọ́dọ̀kọ̀ nídìí wọ́n kàn fún dókítà. dókítà ni pé ìtọ́kọ̀ wọ́n ti tí o bá ti wọ́ ti dọ́kítọ̀ yóò sì kọ́kọ́ bọ́ sí kíni náà so kọ́lọ̀ máa kọ́ sọ wa bẹ́ẹ̀ ìsọkúsọ làwọn tí ń sọ ìwọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ ẹ̀sẹ̀ tí lè jẹ́ lọ́wọ́ sí kíni ní ó sàforíjì rẹ̀ kì í o kọ́ máa rú pé sí náà tó ṣe ọ̀rọ̀ sàforíjì rẹ̀ tó bá ti ṣe lẹ́yìn ọmọ àlọ́ ṣe lẹ́yìn àwọn kọ́ni kò ń ṣe ra rẹ̀ ìwọ́tọ̀ ọmọ máa ṣe ọmọ ọmọ sẹlẹ wọn ọba ọwọ anìkẹni kan ní istikfaru gbé irú yìí nǹkan yẹn máa máa lọ sẹlẹ wọn ọba wọn náà fi wéra rẹ wò kẹ́nìkan máa máa kó gbóúnjẹ rẹ kọ́ jẹ́ ojú ọ̀sán rẹ kọ́ jẹ́ kọ́ wá bí ọlọ́ni pé jọ kà má má bínú wọn náà wọ́n rọ̀ pẹ̀tọ̀ yẹn fílẹ̀ ọba tó dọ̀la ọba tó bí ojú jẹ́ kà má má bínú táwa fẹ́ kò sí wàhálà kò yẹ ìpínlẹ̀ lọ́dún tó bá bẹ̀ tó la tó bá tó bá pariwo pé jọ̀ọ́ lásán ó fi ìjà ti hàn ní abẹ́ òsì èrè ọmọ wa ni lọ́gbìnú ọmọ àgbẹ̀mú lójoojúmọ́ irúkínu mùmú ló pè mí ni. ló ló jẹ́ ìwọ̀n fìlọ̀ kú lọ́lọ́lọ́ kí ló ló jẹ́ ìfìlọ̀ kú lọ́lọ́lọ́ ẹ̀yọ́ máa ní sígìbárù ti pé sígìbárù kan bẹ ọ̀gá àwọn sígìbárù abájú sílẹ̀ aláwọ̀ orí yìí wà àwọn afáàlà mọ̀ hmm, ọ́ ẹ̀yìn afáàlẹ̀ mọ̀ tẹ́bi ọ̀nà tẹ́bi ṣe ní ibú ọlọ́kọ̀ọ́sọ wa ní torí ẹ̀ pé a ní fojú rẹ̀ ká máa ṣẹlọ́run káma aláṣà àtàwàfúrọ̀lá àmọ́ tó bá ń ṣèṣì kó sí tágbára rí o pé mọ́tò fi kó sítọ̀ tó bá tọrọ àforíjì ọlọ́wọ́ foríjì o kọ́lọ́mọ́sá o wọn. torí ìdí eléyìí ọlọ́run ṣàforíjì àwọn ẹ̀sẹ̀ kéèké nítorí kẹ́mi nítorí pa ṣiṣẹ́ dáadáa yìí. wọ́n fọ́ ìmọ̀tàlá àti àyíyá. kò tó dúró síbẹ̀ o sẹ́mi pé láàrin jimá kàtijọ́ jimá mi ọjọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ seven days anabi tó wá ní ọlọ́run ní wọ́pọ́nlò sàlásàtì àyàmì àtàlékún ọjọ́ mẹ́ta mi ọlọ́run fàkùjẹ ọjọ́ kejì ní ọjọ́ sẹ́ẹ̀sì mọ̀ pé nínú ẹ̀sìn wa níbi tọ́lọ́run bá fẹ́ràn wa dé alihasanatu bi aṣèrè àǹtàríhà alihasanatu bi aṣèrè àǹtàríhà bẹ́ẹ̀ yẹn bá ṣiṣẹ́ dáadáa kan ẹ̀sán mẹ́wàá rẹ̀ dáadáa mẹ́wàá mi lọ́lọ́run fò rọ́pò fún wa lẹ́sàn ọlọ́run wa kọ́kọ́ fún wa gbà so láwọn ará tó ṣe yìí o odidi ọjọ́ mẹ́wàá lọ́lọ́run ṣàforíjì kan ọjọ́ mẹ́wàá lọ́lọ́run ṣàforíjì kan ọjọ́ mẹ́wàá táwọn á sọ yìí òun ọ̀jẹ̀ pé lẹ́yìn ìjẹ́mà ayẹpẹ́ sátidé sunday monday òtúnba kẹ́ni over freedom nítorí pé o ṣiṣẹ́ dáadáa yìí alámúsá àti rọrùn fún wa láti jíma tí bọ́ ọ̀dọ́ lè stọ́ọ̀bù bíṣẹ́ kò stọ́ọ̀bù bíṣẹ́ níbi ọjíma tí bọ́ kóró ọmọ gbalada yìí lọ tọ́lá tí ọba wa rọrùn fún ọkọ̀ wọn lọ bíṣẹ́ rẹ o ọmọ àdì pé ọ̀pàdà wa di kó lóró oúnjẹ mú wọlé obìnrin sì ni yóò fún jà wá di kó fún oúnjẹ yóò pariwo rẹ délé kejì ọlọ́mọsá sọ wa bẹ́ẹ̀ ìdè mọ́tò ni pé àwọn kánú mọ́tò gbọ́ àbẹ́ sí olóore kò wá lọ bí sẹ́mẹ́ ó wá lọ ó láì kọlu lọ sí oṣù yìí náà lórí sẹ́wò láti bí ọdún mẹ́ta ní ti ń wá o ó bá tó gbà síbi iṣẹ́ kan lórí sí rèé ó bá lọ bí oṣù mẹ́ta níbi iṣẹ́ ó ti rówó díẹ̀ pé tó ní mo fẹ́ lọ gọ́ọ̀mọ̀tì fẹ́ lọ gọ́ọ̀mọ̀tì lérí igbó ni wọ̀ ni ṣètà ló ní ọmọ sọ wí ẹ̀sìn kẹ́sì báyìí àtẹ́kẹ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ bá àwọn mùsùlùmí níjẹ́ òun lórí pàtàkì ìṣọ́gbọ́n kó ń lọ gọ́ọ̀mọ̀tì ìmọ̀nì rẹ̀ tó tà bákì àbótó tó umaru umaru lóhun máa ń lọ́dà nẹ́bì lọ́gbọ́ wà sí njọ́ kan òun sì lọ bisẹ́ níjọ́ njọ́ kejì ó bá tó òun tún lọ wá jẹ mímu tó bá tó di yọ kẹta òun tún lọ́dà nẹ́bì bá jọ kẹni òun tún kíni kíni sìọ́ wọ́n wá lọ fún orúkọ gbàjọ tó tẹ́lẹ̀jọ́ ó tún kájọ ni o oúnjẹ nígbà ló sùn fún wọn bí jẹun àjọ ló kó àwọn tó ń wájú ọ. abẹ́ hadith yìí ń bẹ nínú sọ̀hí muslim alimọ́mù muslim ló ṣe kẹ́kọ̀ọ́ ló gba ọlọ́run bá kọ́mọ́ sáfì yíwá ní bí àṣìṣọ́ ìlọ subhanahu wa ta'ala wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alhamdulillah ọpẹ́ fún ọlọ́run bá tí ó ṣe lẹ́yìn náà ní ẹ̀rọ fún wa